بمثل نصرته أصبحنا فكرة الإسلام وكلمة الإخلاص وعن يتيم نبينا محمد صلى الله عليه وسلم وعلى عزة أبينا إبراهيم وعلى كان من المشركين صلوات ربي وسلامه على أشرف المرسلين سيد الأنبياء محمد بن عبد الله وعلى آله وأصحابه وكل من تبع سنته إلى يوم البعث أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أتوب الله وأتي المرسلين لاوة ذكره ومالك وأصف لي الكل ولي وأي أوقف لكم أقضي إلهكم وصلى على محمد صلى الله تعالى عليه وسلم الذي يوالي عليه السكين وصحبه في الخير وعلى محمد sallallahu alaihi wasallam wale amali ikalikutimilika kusewa la kulaka kiziroki otowafipe aliyomishiyojo meleke katiliuku seventeen nínú àárọ̀ lẹ́yìn ìṣàkọ́ ìjọba sí wọ́n tẹ̀lé àkẹ́bí ọdún tí wọ́n ṣe ṣe ensi pondok semua, isi penjodoh, segala itu namu berbagai kata itu sudah dari Sallallahu untuk waktu itu maka doa dengan sedang untuk mampu siap jangan itu semua bagi bagi untuk ini anak masuk dari masuk dari untuk ini bẹ́ẹ̀ tí sáàpì àwọn akókó ọjọ́ tí ó jẹ́ ọjọ́ yẹn tó ṣe ọjọ́ ìjùmọ̀. àgbàṣe náà òun náà ní pé máa ń yọ ọ́nà wa ìjọ láàbò níbi ìrẹ́lá rẹ̀ bíbí ìṣẹ̀lẹ̀ orí ní àdìsí nítorí àdìsí ìdẹ́kíwọ̀ wà ó bẹ̀rẹ̀ ayẹyẹ torí ìjọsìn. تحقيق العبودية لله وحده تريد رحمتك نعم يوسف الله أكبر نعم عبد ọlọ́wọ́ wa ni wọ́n òun náà á sì ọlọ́wọ́ wa ni wọ́n òun náà ní àbàlí àbàlí ọwọ́ náà gbígbá tí ẹ bá wo ojú ayé á gbé ilẹ̀ sí ẹ̀kọ́ ọjọ́ wa ó ní lórí ayé àkóyáyà ó ní ìlànà àdúgbò ọ̀gbìn ayé àwùjọ wa wọ́n lè yọ ìmọ̀lẹ̀ ọ̀gá sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀. ó sì ẹ̀rọ ní lọ́pọ̀lọpọ̀ lórí ti ẹ̀mọ́ ìṣe social media àwọn àbọ̀bálẹ̀ pẹ̀lú ọ̀gá nítorí message happy marriage to you happy wọn kọ́ wá wọn ní ayé bẹ́ẹ̀ ọ̀yẹ̀ wọn máa ti pé wọ́n lọ sí lẹ́kùn yẹn bẹ́ẹ̀ ni ọ̀dọ́ sí láyé nínú torí wíwà ìdáwọ̀ náà wá sí èyí ojoojúmọ́ ni pé ó ń súnmọ́ sáré èsì ọmọ ènìyàn ń súnmọ́ sáré ṣùgbọ́n àwọn pé òun ti rí òun ti lé lórí èjì one plus lílé lórí èjì yẹn sì rí ìsúnmọ́ òkùnrin ìsúnmọ́ òkùnrin ìdí nípa bí ó la ẹ̀kọ́.

يقول عن عباده فرقص وعافيه المؤمن ينسي أول يمشي ربك وقعت ويمشي والمعانسون اللي مش ملون ويتوجه ليس المسلم لا يعلم الله إلا بيوم الجمعة وبخصوص لك ولولا يوم الجمعة تقول لي يا سيدي dan yang mudah mendapatkan di mana kumpulan yang terlalu. Oleh mencoba untuk menguasai, menguasai, menguasai, wajah wajibmu, kubu kuasainya. Saya semua dia. Istri yang dulu tuan hari, kalau semua orang kita, kita àtẹ̀yí àbẹ̀yí ìlú àtàlẹ́lẹ́lò ọ̀pọ̀sọ̀lẹ̀ ìsìnkú ẹ̀dá ẹ̀rẹ́ ìsìnkú ọ̀rẹ́ ìjọsìn jẹ́ òun ẹ̀rọ aláwọ̀ ẹ̀rọ máa ń ṣe lónìí tó ń fi àgbà ọ̀ sọ̀rọ̀ ẹ̀rọ ìyá òun jẹ́ ìjọsìn tó fi dá wà láńgáyà láàrin ọmọ ayé láàrin ọmọ ayé ìjọsìn tó fi dá wà ní òun. ọ̀wá ń dàbí àwọn ọmọdé pé wọ́n láwọn sinmi ọ̀hún fún ọ̀hún òṣìṣẹ́ ọdún. Àwọn ọ̀hún òṣìṣẹ́ ọ̀hún ẹni tí ń sinmi ọ̀hún pẹ̀lú ìlànà yàtọ̀ sí àlẹ́ náà máa ń parí. Tẹ́lẹ̀ àwọn máa ń sinmi ọdún wọn. Ìjẹ́ tí wọ́n yẹn ló wá lọ́wọ́ aláwọ̀ àwọn òwe báyìí ní pàṣẹ tí ẹ bá kàkiri gbogbo ayé lòdì gbogbo orí bíbá ìpàdá gbogbo mọ́sálásí lòdì ìsẹ́yìn jáde wọ́n máa ṣe ìtura olórí ìjùmọ̀ gbogbo mọ́sálásí ayé pápára gbogbo orílẹ̀-èdè ayé lóòótọ́ sọ́nà tí wọ́n ti bẹ̀rẹ̀ ayé lónìí wọ́n sì túbà gbogbo kẹ̀. báwo ni kí fún ọ wá gbogbo tí wọ́n ayé pátápátá ayé gbogbo gbogbo tí wọ́n ayé rárá àti gbogbo kí ẹni olùdúsùn wọn kí ọ̀pọ̀ ènìyàn lórí ayé lò ó Ọlọ́run bá tó ní pọ́lísì ẹ̀ka yẹn. Yìí ṣe bí ẹ̀ka yẹn wọ́n ti yẹn. Ó ní ilé ẹ̀kọ́ óbì náà ti sọ ọmọ ènìyàn. Ṣùgbọ́n tọ́lọ̀ bá yẹ láyé. Tọ́lọ̀ bá wá láyé. Á wá omi tọ́lọ̀ bá yẹ lọ́wọ́ láyé láyé. Ó yàtọ̀ sí ní ẹ̀mí láyé ìjọ òkúté kalẹ̀ nípa ìròyìn ẹni sí ìlú làwọn tẹ̀lé. ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ ìpìlẹ̀ tó ń fẹ́ òun láyé láti máa san owó ìdíje mọ̀ sí. Bọ̀dé ìpìlẹ̀ náà ọ̀rọ̀ bí ìjọsìn kalẹ̀ ìpìlẹ̀ ìpọ̀ iye tó ti pẹ̀sẹ̀ owó ha. Àbíkọ́ tí ó wà ní ti owó tó wọ́n bá sọ àwọn ẹ̀gbọ́ àyàyà ìlú àyàkọ́sọ̀ ìjọba. Ẹni tí bẹ́ẹ̀ tí ó fún wa ọ̀wọ́ fún wa ní alójú wa lásìkò bí ẹwọ́ rẹ̀ fún wa gbọ́ ẹni wà lásìkò yàtọ̀ sí àṣẹ rẹ̀ àwọn òun jẹ́ àlọ́ ẹgbọ́ bàbá àti ìfúnpáńdé ìlọ́kùnrin ọ̀rẹ́ ọ̀dẹ́ àdínẹ́sọ̀ lórí. Àṣeyọ̀ ní ìrẹsì wà ní. Tí wọ́n ti fi máa ń dáyé wọlé ìlú wọn, ó padà sí mọ́ tí wọ́n gbọ́ ìgbẹ̀yìn náà láti rẹ̀ ó dáre. Nínú àwọn ẹ̀kọ́ òun náà ẹ̀kọ́ tó àṣọ ìkọ̀ ní káwé ìrẹ́lẹ̀ wa bí káyà ẹ̀rọ wa tòbí ká tó máa bí àwa nínú abẹ́rẹ́ wa lóko àṣìkò pé ìwòkò àìlè bàbá àti fún àpárá o ìdájọ́ ìṣẹ̀lẹ̀ Subhasbina na wapeni sana. Kama sikuona sikuoni kuulewa kwa kitu chiki. Dai lapa ndio kipindi. Bali ni majusi yema kwa wanadamu ya mambo. Lana ndio uli vikasi kata bila hizo mwalimu kati. Kama wale kama wale hasa kwa wale sisi. Bende ndio wao kwa Nabi Sallallahu Alaihi Wasallam ini beberapa contohkan lima jadi oleh punya yang dengan oleh sedang kita selalu itu si dulu semua tangan selalu pulas dan Sallallahu Alaihi Wasallam jadi pas nakwa jadi pas kalau ada kejutan jadi semua hanya itu kalau ada orang semua kalau ada masalah sẹ́dọ̀ ń bá yẹ onígbé ọlọ́run bá ń kọ́ ní ìyẹn sọ́dẹ̀ mẹ́ta ó kọ́ ní ìyẹn sọ́dẹ̀ mẹ́ta àwọn ọ̀gá ẹgbẹ́ ṣe é pé ọ̀mọ́rọ̀ wa bá aláàbòsí ẹ̀dùn torí bẹ́ẹ̀ tí o sọ ọ̀rọ̀ ṣe é sí sọ́ọ̀ ṣe é sí aláàbòsí àwọn ọ̀gá sì ń bẹ wọ́n kó pèsè àwọn ẹ̀yẹ kò pèsè yóò ní wọ́n àwọn ẹ̀yẹ kí ẹ̀rù fún ètò omi ọ̀nà ó kéwòn owó ṣe é fún àtúnṣe ọ̀pọ̀ àgbẹ̀ ọ̀hún. صعب يساعد في الوفاء هي أن تتماسى وسواس الأنفس سوء أولهم أولهم ومصاص عاصف الله وعليك وعلى أخيه وعلى دعوة بيتي أولوها من رواه الدوين فهو شيء فهو سريوان تنين فاسا شكوى ni asiku nasi kiri akéwòn yusuf así uscire bene e noi risultiamo con una scuola la disciplina delle istruzioni da psicologo ma poi abbiamo sempre seguito un po' Ubutia waswaki olombe alonso kukwigirwe kwamukira abalonso n'abalonso okubitima kuli olombe okukwasi kwamusula akasibwa olwokubadde abondayo n'abakonaobwe Allah Subhanahu wa Ta'ala wajib wajib melakukan awalnya orang sampai kepada orang sampai orang kuswa melakukan orang mulia orang masuk orang paling mulia masih pertama melakukan Kemudian dia berbuat yang baik sehingga dia baik aku menjadi orang tua. Walaupun Allah Rabbana ya Asyik ya Asyik المؤمن صورة يسره يوم القيامة ربنا قل يسره سري أقدامنا وصونا اللهم إنا نعوذ بك من البلاء وضرر الشرور والسوء والضرر الناس والأعداء اللهم ارحم السماء وقدم بقلوب فيها وعجبنا من الدنيا وعذاب الآخرة اللهم أنت ربنا المعاني وولد نبينا وأخي وقلنا ربنا محمد الله ورحمته وهو جلال الأكرام إنك لا تخلف النهاية وصلى الله وسلم على سيدنا محمد وعلى آله وصحبه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته